الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الله عز وجل يقول في الآية الثانية والأربعين من سورة المؤمنون وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم ثم أنشأنا من بعدهم قرونا آخرين ما تسبق من أمة أجلها وما يستأخرون ثم أرسلنا رسلنا تترى كلما جاء أمة رسولها كذبوا فأتبعنا بعضهم بعضا وجعلناهم أحاديث فبعدا لقوم لا يؤمنون نيوتي نعم، الله عز وجل تتفاني رنين آية السواج وقال نبي هود عليه السلام ẹni tó lu ọrán sí àwọn àádáwa àti bó ti ṣe jẹ́ pé ìhà táwọn abẹnugan nínú àwọn kèfèrí tó lu ọrán sí tí wọ́n kọ sí nǹkan tó lu àfihàn kò yàtọ̀ sí ìhà tí àwọn abẹnugan àwọn kèfèrí tó lu ọrán nàbì náà alayhi salam kò yàtọ̀ sí ìhà táwọn náà kọ sí nítorí pé ẹni tí òun ti jẹ́ abẹnugan fún àwọn kèfèrí ẹni tí wọ́n ń pè ní ẹni gíga ẹni tí gbogbo wọn tí wọ́n ń bàbàrà tí òdodo tó dé tó bá fi lè rẹ́sẹ̀ walẹ̀ mú tó di nǹkan tí gbogbo èèyàn bá gbà wọlé kò sí tàbí ṣùgbọ́n àwọn padà dìtàn ńlọ máa ń fà ó lè jẹ́ kó gbogbo àwọn ẹni tó jẹ́ abẹnugan fún àwọn ẹni tí ó gbàgbọ́ tí wọ́n rán ìránṣẹ́ sí àwọn ni wọ́n máa jà fitafita lójú ọ̀nà pé bọ́yá àwọn ò rí àwọn èèyàn tẹ́rí kúrò lọ́dọ̀ ránṣẹ́ wọn wọn ò fi ní tẹ́tí gbọ́n tá a fi rán án bẹ̀rẹ̀ ń tàṣe pé wọ́n gbàgbọ́ wọn ò ti torí nǹkan kan máa ṣe tí wọ́n ń ṣe wọn àfi nítorí pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ láti du ipò tí wọ́n wà kó má bàjẹ́ wọ́n fi ń du àyè tí wọ́n wà kó má rè ṣubú ní ìgbàyìngbàyìn àwọn náà ni wọ́n padà wá jẹ́ sábàbí ìparun fún àwọn àlòmọ́ yìí nítorí pé àwọn èèyàn tí wọ́n bá ti lè gbọ́rọ̀ sírù wọn lẹ́nu ìparun padà dé ìparun bá sì dé. kò ní sẹ́nìkan kan lẹ̀ nínú wa àtẹni tó sùn wọn lọ́nà àtàwọn tó gbà wọlé gbogbo wọn náà ní lọ ẹlẹ́dàá wa kìí rẹ! ọ̀lọ́ kìí so nígbà tí ó rán sáwọn ẹ̀dá tó dá ike kí lọ pè wá sí ojú ọ̀nà tó ń fẹ́ kí máa tọ̀ ó pè wá sí tó ń fọwọ́ sí pé kí wọ́n máa ṣe táwọn èèyàn yìí látàrí àkọọ́lẹ̀ wọ́n ti síwájú kọ fún wa kó lórí ibú náà ni wọ́n tán bá takú wọn lé tán láwọn ò ní gbọ́ tán takú jálẹ̀ tán láwọn ò ní gbà olùwà ẹlẹ́dàá pa wọ́n run yóò tún mú àwọn míì tún dé lẹ́yìn tiwọn ni nítorí pé kò Allah kìí ṣe rẹ̀ olùwàní thumma ansha'na min ba'dihim qurunan akharin lẹ́yìn àwọn wọ̀nyí a tún ṣẹ̀dá àwọn míì táwọn náà tún jẹ́ àwọn jama jama jama níjọ níjọ níjọ níjọ àwọn èèyàn míì táwọn náà tún pọ̀ àwọn kan dé lẹ́yìn àwọn kan àwọn kan lọ àwọn kan dé títí tó fi wá kàn wá náà olú ẹlẹ́dàá òun ló ń iye ẹ̀dá tó sì fẹ́ dá kótó ti pépè ńlá òkèèyàmọ̀ òde òní dá iye wọn náà ni ọ̀dà ètò sì kọ pé kálukú àwọn ẹ̀dá tí ọ̀dà yóò ṣe òun náà kúkú ni wọ́n wá ṣe ẹni tó kọ oríire má wọ́n á ṣe oríire ẹni kọ orí ibú má wọ́n á ṣe àti ṣe orí ibú kò ní ní kankan àkọọ́lẹ̀ rẹ̀ tó ti kọ kò ní tàsí. ثم أنشأنا من بعدهم قرونا آخرين àwọn míì àwọn èèyàn míì àtàwọn èèyàn míì àtàwọn èèyàn míì lọ́pọ̀lọpọ̀ àtúnṣẹ̀dá wọn lẹ́yìn táwọn anábì Hud alayhi salam ẹ̀yin náà gbọ́ nípa anabi Salih alayhi salam tolu ada àtàwọn èèyàn tó rán sí àwọn asámúdáwá ẹgbọ́ nípa àwọn anabi tolu atúndá nínú àwọn ọmọ Israẹli anabi Yaqub alayhi salam àtàwọn anabi tó tún dé lẹ́yìn rẹ̀ tó ṣe pé nínú àwọn ọmọ rẹ̀ àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ àtàwọn ẹni tá a rán wọn sí gbogbo àwọn eléyìí kìí sasán lásán lọ dá wọn wọn à sì dára wọn ọlọ́ọ̀hún náà lọ dá gbogbo wọn olùwàwọ̀ aràn ìránṣẹ́ sí gbogbo àwọn èèyàn yìí ọ̀kọ̀ọ̀kan wọn ní ìgbà tó ní kálukú wọn dé láyé ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní kálukú wọn wà gbogbo ọ̀rọ̀ yìí àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní ń bẹ lẹ́yìn ọ̀rọ̀ tá a kà yìí ṣùgbọ́n olúwa kò sọ lil ilmi bihi nítorí pọ́rọ̀ tó tẹ̀lé ó ti dé ká mà bẹ̀. àwọn èèyàn yìí ni a ti ṣe jẹ́ àwọn èèyàn tó lu ajá lẹ́yìn àwọn ẹni àkọ́kọ́ tó sì dá wọn lọ́tọ̀ọ̀tọ̀ èèyàn tí wọ́n pọ̀ àfà wọn náà lẹ̀ lásán àtúnrà àwọn aránṣẹ́ agbé wọn dìde lọ bá wọn wọ́n jíṣẹ́ fún wọn gẹ́gẹ́ bí àwọn aránṣẹ́ ti ṣáájú wọ́n ṣàlàyé fún wọn gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣàlàyé sẹ́ni tá a bá rà wọ́n sí lálàyé tó yéyéké ṣùgbọ́n o èyí tó pọ̀ jù nínú wa wọ́n ta ìgbàgbọ́ wọ́n takú lórí àìgbàgbọ́ wọn tí wọ́n ń ṣe wọ́n láwọn ò ní fi í lẹ̀ torí ẹ̀ àwa dá ìgbà tá a pa wọ́n run oníkálukú wọn a padà pa wọ́n run èyí tá a pa run pẹ̀lú ìyà kan a pa wọn míì run pẹ̀lú ìyà oríṣi míì olú ẹlẹ́dàá wa wọ́n ń pa wọ́n run torí pé tẹ́lẹ̀ tọ́ba ti rán ìránṣẹ́ tá a fi àmì pẹ̀lú rẹ̀ táwọn ẹni tá a rán sí. Si, tán rí àmì yìí dáadáa tán á kọ̀ láti gbàgbọ́ kò sí nǹkan tí ó tẹ̀lé jù parun lọ bẹ́ẹ̀ lolú ẹlẹ́dàá wa ló ṣe fún gbogbo àwọn àjọ títí tó fi dórí anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó lu asàdéhùn fáwọn márùn wọn ò ní tàtàrà ẹsẹ pàwọn arúmá wọn lọ wa lára ẹ máa ṣe ń tẹ́ ẹ bá fẹ́ ìyá yín ó ti jọ ọ̀gbìn dàlùkìyàmù ẹ̀ ń bá lẹ́tọ̀ọ́ sí yà nínú yín ṣùgbọ́n o a ò ní sáláì máa rí àwọn àmì wò ẹ̀ ní sáláì máa rá àwọn àrélù àwọn àjálù kọ̀ọ̀kan lẹ́ẹ̀kan láàrin ṣùgbọ́n kí gbogbo yín lápapọ̀ láwọn apárun torí ìwà tẹ̀ ń wù rárá ó ti dọ́kun ó ti jọ ọ̀gbìn dàlùkìyàmù olúwa ni má tasbiqu min ummatin ajalaha àlùmọ̀ kan ò sí tó lè jàjà bọ́ mọ́gbà tá a dá pàpà wọn rún lọ́wọ́ gbà tá a dá fún wọn pé ńlá pa wọn rún kò sí àlùmọ̀ kan tó lè jàjà bọ́ mọ́gbà náà lọ́wọ́ nítorí pé lẹ́yìn tá a rán àwọn aránṣẹ́ sí wọn táwọn aránṣẹ́ jíṣẹ́ lájẹ́ pé wọ́n sá ìgbàgbọ́ wọ́n kọ̀ láti tẹ̀lé tàwọn aránṣẹ́ yìí gbogbo ìyànjú wọn gbogbo ọgbọ́n wọn ọgbọ́n àrékèrèké ètò wọn dá bíi kọjá ike àwọn ò lè bọ́ ọmọ parun lọ́wọ́ tẹ̀ǹtì pa àwọn náà ti mọ̀ pé àwọn ti ṣẹ̀ àwọn ti gun kiri kọjá ewé ìparun ní máa ṣẹ́yìn rẹ̀ yọ wọn ò rí ṣe o wọn ò rí ọ̀nà. láti bọ́ ọjọ́ tá a dá fún parun wa wọn ọ̀rọ̀ náà bọ́ lọ́wọ́ ẹ̀kọ́ ńlá lolúwa ń kọ́ wa yìí o ẹ̀yin náà lára tẹ́ ẹ bá gbọ́ tẹ́ ẹ lẹ́ẹ̀ni tẹ́ ẹ láti tẹ̀sìn òdodo tẹ́ ẹ láti ẹ̀ fi lè kò sí àlùmọ̀nà tó ṣe pé ó lè jàjàbọ́ mọ́ ìgbà tá a dá fún pé yọ parun tí ó jàjàbọ́ mọ́ lọ́wọ́ kò sí. wa ma yasta'khirun kò sì sí nǹkan kan tí ó lọ wọn lára lásìkò àti parun bá tó kò sí nǹkan kan tí ó lọ wọn lára kódà bẹ́ẹ̀ nìkan bá gbìyànjú pé ní tá a ti pàkọ́ lẹ̀ fún pé yọ parun kọ́ kò ní rí gbàálẹ̀ bí ẹ gbìyànjú ká nàbẹ̀ náà aleyhi salam tí wọ́n gbà pẹ̀lú ọmọ wọn anabi noah aleyhi salam kò wù wọ́n kíkọ́ ọmọ yọ parun kò wọ́n kó nà ṣègbè pẹ̀lú àwọn tí ó ṣègbè lọ́jọ́ yìí wọ́n bá sọ̀rọ̀ wọ́n pàkíyèsí rẹ̀ ṣùgbọ́n akọọ́lẹ̀ ti gbẹ yọ bá wọn lọ yọ bá wọn lọ náà ni. ثم أرسلنا رسلنا تترى lẹ́yìn tí wọ́n apá àwọn eléyìí àwọn míì tún dé àtún aránránṣẹ́ sáwọn náà àwọn náà tún kọ̀ àtúnpa wọn rún lẹ́yìn rẹ̀ àwọn ará àwọn ìránṣẹ́ wa ní tẹ̀lé ń tẹ̀lé tẹ̀lé ń tẹ̀lé tí nǹkan kan kìí jẹ́ àlàfo tó gùn lọ títí láàrin lílọ ànábì yìí àti dídí ẹni tó tẹ̀lé onítàtúrọ̀ ọ̀kan lọ ọ̀kan dé ọ̀pẹ́ síra wọn eléyìí tó túmọ̀ sí pé àwọn aránṣẹ́ Allah wọ́n pọ̀ jọjọ àwọn aránṣẹ́ tó lu ara òǹkà wọn lọ jantirẹrẹ gbọ́fẹ́ kó ṣe é pé iye àwọn ànábì wọ́n pọ̀ ju iye àwọn aránṣẹ́ lọ ṣùgbọ́n àwọn aránṣẹ́ gan àwọn gan pọ̀ gbọ́ntolú wa wá sọ thumma arsalna rusulana tathra lẹ́yìn rẹ̀ la àwọn ìránṣẹ́ wa ní tẹ̀lé tẹ̀lé lẹ́ni títí tí ẹnìkan wọn kọ́wọ́ lé tẹ́ni kejì láì jẹ́ pé láì jẹ́ pé àlàfo ìgbà tí ń bẹ láàrin ẹni tó lọ àti ẹni tó dé ọlọ títí. كلما جاء أمة رسولها كذبوا gbogbo ìgbà tí ìránṣẹ́ àlùmọ̀ kan bá ti wá bá wọn wọ́n máa pè lórọ́ ni ọ̀rọ̀ wọn jọra wọn gbogbo gbogbo àlùmà tí ìránṣẹ́ tá a ránṣẹ́ wọn bá ti dé irọ́ òpòrọ́ ni wọ́n máa pè wọ́n ní ọlọ́wọ́ ránṣẹ́ wọn irọ́ lọ́wọ́ á pa ẹ̀dàkùn yẹn ṣe bẹ́ẹ̀ nígbà tí yẹn ṣe mírísà Ghulam Ahmad Qadiani àwọn eléyìí dilẹ̀ fún rọ́ tó fi lo gbogbo gbèsè ayé rẹ̀ lórí rọ́ ló ń pera rẹ̀ lánàbì ànábì England ló ti ké England lọ́ràn irọ́ iná lọ́ba kú láti ẹsẹ̀ kéèyàn tilẹ̀ bíi Musailamatul Kadhdhab tẹ́kẹ́ irọ́ lásán iná ló lò gbèsè ayé rẹ̀ lórí ń pera rẹ̀ lánàbì láì jẹ́ pé Allah ránṣẹ́ gbàtẹ́yìn sí òkúrọ́ tí ń retí kọ́rùn kó burú kó bàjẹ́ lọ́jọ́ gbẹ̀ngàn kìyàmù èèyàn wá rẹ̀ ní parọ́ mọ́mọ́ nínú àwọn èèyàn tó ti pé haramu ní gbogbo rọ́ Allah Rabbul Alamin lọ́wọ́ ń parọ́ mọ́ olúwa gbogbo àgbáńlá ayé subhanallah ọlọ́run kò sí rán. olóògbé adìde lánàbì ògbé adìde lánàbì ta ọ̀bùrú gan ọ̀bùrú jáì gbogbo ìgbà ìránṣẹ́ bá ti dé wá bá wọn wọ́n pè lópùrọ́ bí wọn náà tó ń sẹ̀mí láyé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lónìí yìí tó ti kú tó ń gbọ́rọ̀ yìí nígbà tí gba gbọ́ ìwọ gan ń àwọn wò pé wọn rántí ọ wọn sì rántí ọ òun wò pé ọ̀rọ̀ tí wọ́n fi ràn ọkọ̀ bọ́ wí ìwọ gangan ní bá wí tó ìwọ náà pè lóko rọ irú ròǹbòrùn ìwọ náà àtàwọn ẹni tá à ń sọ̀rọ̀ wọn yìí torí ẹ ẹnikẹ́ni tó bá ti gbọ́n òsè ìsìláàmù náà mọ̀ nínú ẹni tó ń fò ní jẹ́ mùsùlùmí ọwọ́ àti lọ́la ọwọ́ àlọ́ òsè ìsìláàmù àìsè ìsìláàmù máa ó túmọ̀ sí kó ti pe anabi muhammed sallallahu alayhi wa sallam ló kpọ̀rọ̀. olùwàní fa atubacna bàcdọ́hùn bàcdọ́ àwọn apá kan àwọn arun lẹ́yìn apá kan amúkè parun àwọn kan tẹ̀lé tàwọn kan. Allah ní fi wọ́n lẹ̀ látàyè wọ́n sì rà mí. ẹni anabi tá a rántí òpùrọ́ ni àbí ẹ̀kọ́. Aya yìí náà parun ìparun àwọn eléyìí ọtẹlẹ ta àwọn eléyìí àwọn eléyìí ò mórí bọ́ àwọn eléyìí náà dàgbà bọ́ bẹ́ẹ̀ ló ló wá ń pa wọn rùn àwa sọ wọn di ọ̀rọ̀ burúkú lẹ́nu àwọn èèyàn a sọ wọn di burúkú wọ́n dà àwọn ẹni táwọn èèyàn wọn táwọn èèyàn ń sọ̀rọ̀ wọn ní olórí ibùmọ̀ làwọn eléyìí olùwà rán ìránṣẹ́ sí wọn wọ́n pè ìránṣẹ́ ló pùrọ̀ ọlọ́ọ̀hún rán ìránṣẹ́ sí wọn wọ́n jà nírọ́ ẹ̀rí bá ti sórí ni ẹ̀rí pé ìparun ni ilé wọn nu kò tí ì wò dúkìá wọn nu kò sẹ́ni tó mu àwọn ti olórí ibú làwọn èèyàn rádaràda àwọn ẹni òfò àwọn ẹni tó pàdánù ayé wọn tó tó pàdánù àlùkìyàmà wọn. فجعلنا وجعلناهم أحاديث الصمد ọ̀rọ̀ kọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú lẹ́nu àwọn èèyàn wọ́n lẹ́ni tó bá kú tó ṣe pé ọ̀rọ̀ rẹ̀ bàjẹ́ àlámàrí rẹ̀ dàrú òní wọ́n máa sọ pé táwọn èèyàn sọ̀rọ̀ rẹ̀ láì dáa wọn ni wọn máa sọ pé Allahu sọ di ọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú torí ẹ̀ tíyẹn náà bá kú sẹ́kẹ́ aburú ló ṣe láyè wọ́n sọ pé sọ̀rọ̀ fúlẹ́ẹ̀mù àdéhìtá lágbájá ó ti dọ̀rọ̀ ọbú sẹ́kẹ́ gbogbo ńlá káyọ̀ fi ti ẹ̀kọ́ gbọ́n ó ti dọ̀rọ̀ ọbú ẹ wo bí sẹ́kẹ́ máa ń ṣe ń tó wá láyé ẹtàkù wọn lé ọkàtúndé hali awéwéwé olóòní gbọ́ ẹwò yakata yakata ní kó ọ̀daràn ẹwò bó ti lọ ó di ọ̀rọ̀ ọbú lẹ́nu àwọn èèyàn tí gbogbo ẹni tó bá ti wá kú iná lásán kó di hadith wọn ní ó ṣeéṣe kí wọn sọ pé èèyàn di hadith lẹ́yìn ikú rẹ̀ èèyàn dọ̀rọ̀ àmọ́ wọ́n gbọ́dọ̀ yan wọ́n sọ pé di ọ̀rọ̀ rí ètò túmọ̀ sí pé ń bẹ́ẹ̀ náà èèyàn tó bá kú ó lè dọ̀rọ̀ rí ṣùgbọ́n tó bá léèyàn dọ̀rọ̀ lẹ́yìn ikú ní tí wọ́n máa sábà lò fún ní ọ̀rọ̀ bú yẹ́n bá ti sọ pé wa innamal mar'u hadithun ba'dahu fakun hadithan hasanan liman wa'a èèyàn ọmọ jẹ́ nǹkan kan bí ìbá ṣe pé ó dọ̀rọ̀ lẹ́yìn ikú rẹ̀ gbogbo ẹni tó ti kú nìsín ti dọ̀rọ̀ à ń sọ̀rọ̀ wọn tó bá sọ̀rọ̀ rẹ̀ títí jọra ní ah, àbí ká wọlé ká lọ́ba lọ́ba ta ni ẹni tó ti lọ ẹni tó ti kú wọn á ìwọ jẹ́ ọ̀rọ̀ rí sẹ́ni tí ó sọ tí ó sọ tòun àwọn kan sọ wọ́n ń sọ ní tó ń ṣe níjọ́ wọ́n bá wa sọ ọ lọ́rọ̀ lẹ́yìn ìgbà tó o bá lọ jẹ́ ọ̀rọ̀ rí jẹ́ ọ̀rọ̀ rí fáwọn ẹni tí ọba sọ ọ má jẹ́ ọ̀rọ̀ ọ̀bú eléyìí tó túmọ̀ sí wípé alágbára ńlá lolú ẹlẹ́dàá ọ ọba alágbára tí o sì ń kankan tó lágbára tó ambulance àti yóò lágbára bí rẹ àbí yóò tiẹ̀ lágbára jù tolu aba fẹ́ sèǹkà ṣíṣe ní ọjà o kò sèǹtì di lọ́nà láti sèǹkà tó bá gbèrò láti sè olú ẹlẹ́dàá wa tó bá fẹ́ mú yàn gbogbo ọgbọ́n téèyàn bá ń dá ọ̀gá kan ní ọjà ti ṣubú rẹ̀ olúwa kì í mú yàn èèyàn lọ́nà tó lè gbà láti sá mọ́ lọ́wọ́ láì jẹ́ pọ́wọ́ rẹ̀ náà ni ó tún kó sí. olúwa kìí fi àyè téèyàn fi ro àròjàre lẹ̀ o láwàwí eléyìí tó lè sọ fún Allah nítorí pé Allah gbogbo ọ̀nà tó fi lè wí àwáwí àròyé àlàyé kan. wọ́n fi wá máa pé náà sọ gbogbo ẹ̀ ló ti di ọ̀ràn ìránṣẹ́ ọ gbogbo ìránṣẹ́ tí wọ́n bá sì yọ jẹ́ ìránṣẹ́ eléyìí tó ṣe pé yọ mọ̀rọ̀ sọ yóò gbé ọ̀rọ̀ kalẹ̀ lọ́nà tí òfin ní lè sọ pé ìmọ̀ pé ń ti ń kò sí wọn láláì mọ̀rọ̀ sọ kò sí wọn láláì mọ̀rọ̀ gbé kalẹ̀ kò sí wọn ní aláìmọ̀rọ̀ sọyọkọ̀ mú òkun rẹ̀ gbogbo àwọn anábì sọ̀rọ̀sọ̀rọ̀ tó dálá hàn ní wọn wọ́n ti ṣàlàyé fún ọ nítorí wọ́n ti sọ ó yé wọn náà ṣùgbọ́n wọn ló wù láti sọ kókò rà ní ọ̀nà wàdà tó fi fẹ́ jà ní ọ̀nà dáa. tó fi fẹ́ rárò yìí kàn sí tó o bá rò ta ni ó yìí tí ó fi pé wọn náà rọrọ sọ ọrọ owó lórí sọ ọrọ òdùn lẹ́nu yóò lè tó rò pé Allah kan gbé ìránṣẹ́ dìde nítorí eré àtẹ̀fẹ́ lásán wọn àfi gbogbo gbèsè ayé rẹ̀ yóò fi máa jíṣẹ́ tí pé bẹ́ẹ̀ olúwa bẹ́ẹ̀ o ní ìsìn sọ fún ọ ike ìránṣẹ́ gbẹ̀yìn ọ̀làmẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ anikele olúwa fi ran ani alukur'an onikele bẹ́ẹ̀nu alukur'an iná là ń ké tó ń gbọ́ yìí alukur'an náà ní sọ fún wa pé gbogbo nkóńtó ń bá ń ṣe tí ìbá ti ṣe Islam orí àánú lọ́wọ́ ó sì ní gba Islam kó lè bá a sóríire má dá àsìkò sígbà tó tó gba Islam tọ́lá àsìkò tó ń dáhùn ó lè pẹ́ kí ni tó máa bá àsìkò pẹ́ téèyàn ti kú sáájú ẹ̀ ọwọ́ agbọ́ ọ̀tá kú wọn lé oní ẹ̀rù aráyé ní bọ̀ tọ́ba lọ gba Islam gẹ́gẹ́ bó ti ṣe dáàmú yìí pẹ́sìn òdodo ni kí lára yọ sọ ṣe aráyé ọwọ́ wọn lórí rẹ̀ wà borí ibú rẹ̀ aráyé ebi rìkísí lọ́dà yìí pọ̀tẹ́ ẹ̀dọ̀ rẹ òfò àti àdánù ló mú yín di nǹkan kan náà tí a fi di iye kan nígbà tó ń bá ń sórí ibú ebi bí kí wọn náà sórí ibú bíi ti ẹ̀yìn wù kẹjọ bára yín láàrin gbùngbùn jahannam àbí kí lọ́rọ̀ kan fẹ́ sọ pé kí ló dé tó fẹ́ yọra rẹ kúrò nínú list list èwo ń bẹ black list ni ìtàwọn ọmọ jahannam àti àti wípé gbogbo àwọn ti wọ̀ pé à òun fẹ́ wọ bẹ òun fẹ́ wọ lífti táwọn ọmọ àlìjáná ní pé rárá o rárá o nǹkan kan náà jọ làwọn o nǹkan kan náà jọ làwọn àwọn òsì nígbà kẹ́nìkan yẹra tọ́ ṣebí nǹkan tó ń bẹ̀rù náà ọ̀ alẹ́nu aráyé ní bọ̀ lẹ́nu tán lẹ́nu rún tán lẹ́nu rún ó ṣe bẹ̀rù ẹ ó ṣe bẹ̀rù ẹnu aráyé nígbà táwọn òróró ra kankan ju pàmò lọ tí wọ́n fi rẹran chicken ọ bẹ̀rù ẹnu wa ó sì bẹ̀rù ẹnu wa nígbà táwọn òrówó kọ́ ilé ńlá tó ti pé ilé kín ó ju agbára gbogbo wọn lọ àwọ̀sùn ni wọ́n ń wọ̀ nílé àwọn àbá wọn tí wọ́n lọ kọ́ ilé rẹ́gẹ́dẹ́ kalẹ̀ bíi bàálù fẹ́ fò ó sì wẹ́nu wa ó sì wẹ́nu wa nígbà tí àwọn tó ṣe é pé wọ́n fẹnu wa rọ́ wọ́n ń tàkàrà rẹ̀ jìyà tí wọ́n sẹ́nu rẹ̀ ń dédé síbi. Si tó òṣèlú táwọn náà ṣe ká kújọ jìyà láyé ń bí ọwọ́ akankọ gba islam ọwọ́ anìkílà ara yọ sọ ọ̀dájú pé ọ̀fẹ́ fi ọwọ́ ara rẹ sọ oríire rẹ nù sígbó lẹ́sọ̀ ìjọba bá sọnù ọ̀sọ̀nù gbẹ́nu ọgbà anabi muhammed sallallahu alaihi wasallam ọgbọ ọ̀njẹun otunjoko ọ̀kẹ̀tẹ̀ǹfẹ̀ ọ̀dájú pé ò lérò torí tí ọba ronú wọn pé ọ̀rọ̀ rẹ̀ kọ̀ọ̀kan kó o jókòó kọ́ ọlọ́njẹ kó o tún kẹ̀tẹ̀ fẹ̀ àtúbọ̀tán kọ́ ọjà má ti torí pé lórí ìlànà tó wà sẹ́nìkan bá kú ẹ wá wọ sófin fún etí ọ̀wọ̀ rí láyé ẹ yí ẹnu rẹ̀ sẹ́gbẹ́ kan ẹ lọ rẹ́rìn kúrò láyé ni ẹ mọ̀ á lùlù ẹ sọ kó ti rẹ̀ di bọ́ọ̀lù àwọn kan gbé báyìí wọ́n sọ sáwọn eléyìí àwọn náà kó pé wọ́n tún sọ sáwọn eléyìí òun lù ọmọ wa tẹ kọ̀ǹgọ́ má lù wọ́n máa lòlù sí ń bàjẹ́ ẹ máa jó ẹni ayọ̀ àti re ńlọba lọ kúrò láyé nílùú tó ń kó sọ́wọ́ ọ̀yà táwọn màlẹ́kà tá a wí màlẹ́kà yà tó ti rà mú àwọn náà ló kúkú gbẹ̀mí rẹ̀ tẹ́lẹ̀ náà ṣé ní sàwọn náà jẹ́ nu ó ní a ah, nínú Islam ẹ̀yin ti ẹ̀yẹ ẹ̀gbẹ̀yìn fókù ẹ̀gbọ́n ẹ̀yẹ ẹ̀gbẹ̀yìn fókù ìwọ́n á ní kí ni èyí tẹ̀yìn tẹ̀yẹ ẹ̀gbẹ̀yìn fún tíkẹ́ẹ̀tì wo lẹ rí gbà lórí pé ṣe bẹ́ńlẹ̀ ayọ̀ ìwé wo lẹ rí gbà lórí pé ah màlẹ́kà kẹ lọ́tẹ́wọ́ gbà kọ̀jẹ́nu àgbákò àti orí ibú ńlá ìyà eléyìí tó bu àyà ńlọ́wà torí ẹ ìwọ náà ni wọ́n lọ́rọ́ ń báwì wọ́n tó ti gba Islam kọ́ gba Islam kó lè bá a sórí rẹ̀ oníṣẹ́yìn ti lọ ẹ ti lọ́bọ̀ ni a ti lọ́bọ̀ ní ìlànà tí wọ́n wà tí wọ́n náà ti lọ́bọ̀ ni tó ti lọ́bọ̀ lórí pé àwọn tìyín tó bá gbé wọn dọ̀hùn ìké àtayọ̀ ni wọ́n ń bá pàdé àbọ̀ nǹkan rẹ̀ dànù gbogbo ìtẹ́ǹkà tẹ́ǹkà tàǹkìrà yín létí irọ́ lọ́sùn ọ̀n gbọ́ òdodo ọ̀lápá létí ẹ̀ irọ́ ti ṣe wá lè tà láyé ẹ̀ ṣé rọ́tẹ̀ ń kà lọ́fẹ́ tà láyé jẹ ọmọ akábàámà níjọ́ tábàámà òwúlò wọ́n máa sọ pé olúwa irji'un qala rabbi irji'un ìlú olúwa ẹ̀dá mi padà sáyé àbí ọ̀dà tó á dẹ̀ islam islam tó ń pariwo yẹn lọ́nà la'alli a'malu salihan fima tarak mo sí islam yẹn láyé àbẹ́rẹ́ nǹkan. Eyi tó ti parun tó ti parẹ́ ẹ̀yìn ló sì tún gbé ara rẹ̀ nìkan kọ́ ló ń tún ṣe wàdúrà ọmọ tó bí tó ṣe báyìí òbí ma bí mẹ́jọ òtún fún àwọn náà dájọ fún jahanna ọmọ ọlọ́mọ tó tún fi sọ́dọ̀ rẹ̀ òtún yí òun padà òtún fún òun dájọ fún jahanna kó láti fẹ́ gbogbo eléyìí torí olùwà ẹlẹ́dàá wa ọ̀ràn Muhammad sí gbogbo àgbáńlá yìí inú àgbáńlá yìí ni wọn náà wá jọ gbogbo ntọ́lùwà dá tí kìí ṣe Allah ni wọn ń pè lágbáńlá yìí kìí tó wá sèyàn nìkan lólu ọ̀ràn sí ọ̀ràn sí as-saqalan ènìyàn àti àlùjánu oríkèé àwọn àǹjànú kan tún gbàgbọ́ alhamdulilah torí di ẹlẹ́yìí báyìí olùwàní tó máa arsalna Musa wa akhahu Haruna bi ayatina wa sultanin mubin lẹ́yìn rẹ̀ láàrin anabi Musa aleyhi salam àtẹ̀gbọ́n rẹ̀ Haruna pẹ̀lú àwọn àpẹẹrẹ wa àti agbára eléyìí tó hàn anabi Musa ọmọ Imran alayhi salam òun gangan lolú akọ́kọ́rán tó ṣe ní ànábì rẹ̀ tó ṣe ní ìránṣẹ́ rẹ̀ ṣé Fir'auna àti àwọn èèyàn rẹ̀ tí wọ́n dìjọ jẹ́ káfìrí alágbẹ̀rùgbárí ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ti ṣe ṣàlàyé síwájú láìpẹ́ yìí báwọn aránṣẹ́ Allah olúwa ṣe wọ́n ní ẹni tó mọ̀rọ̀ sọ. So ẹni tó dala hàn tó dáńtọ́ gbàtọ́lù wa sọ fún Musa aleyhi salam pé mo sí ọlá nàbì mo sì rán sí Fìràwùnà anabi Musa aleyhi salam àwọn ni wọ́n wá tọrọ wípé kólú ọ̀sẹ̀ ẹnìkan lámúgbálẹ́gbẹ̀ẹ́ fáwọn nínú àwọn aráalé àwọn wọ́n sì yan torara lé wọn pọ̀ ó ní waj'alli waziran waj'alli min ahli waziran Haruna akhi tí amúgbálẹ́gbẹ̀ẹ́ kan fún mi nínú àwọn mọ̀lẹ́bí mi Harun tó mi ọmọ ìyá mi. in sarafi muta ntoro gankan ko ntɔrɔ si Haruna ntoro keki haro naga ko dandabi ya egboluwa ti se tunlada amokotie oloran lowo funa koma jem nikan sugbon wata na di muta ri iso lam di ntoro oloran lowo i ko toro re sita ile lo toro àpẹẹrẹ ẹni rí ńlá lélẹ́yìí jẹ́ ìgbà tó ń tọrọ ẹni tó kí ọ lẹ́yìn ẹni tó pẹ̀lú rẹ láti yí ẹrù eléyìí tí wọ́n gbérù wọ́n gbérù ọ̀ ọ̀ ń tọrọ kọjọ́ kan nínú àwọn ará ilé rẹ ọ̀ dàbí onítìǹ tó ṣe pé nínú kókórìíra èèyàn kókórìíra ẹnìkan tó àwọn mọ̀lẹ́bí rẹ̀. tí àwọn èèyàn rádaràda àwọn èèyàn játijàti wọ́n máa dásà pé ẹni abínibí ń dání àwọn sì jọ dọ̀ náà torí ẹni tí wọ́n bí wa bí kìí ṣèèyàn kan ní máa jẹ́ ń gbà mí ẹni tí wọ́n bí wa bí lè pọ̀ bí ẹnìkan bá ti wá dà mí nínú ẹni wọ́n bí mi bí ọ wá túmọ̀ sí pé gbogbo ẹni wọ́n bí mi bí ńkọ́ ọ̀dàlẹ̀ làwọn náà ńkọ́ sẹ́lẹ̀yìn ò ti túmọ̀ sí wípé òun bí ẹlòmíì lẹ́sẹ̀ ẹlòmíì olúwa ọ̀fẹ́ kò ṣe bẹ́ẹ̀ alábòsí ni máa ń ṣe báwọn olúwa ni wala taziru waziratun wizra ukhra arọ ẹrù ẹsẹ̀ kan ní irú tẹlòmíì torí ẹ̀ka mọ̀lẹ́bí rẹ kún àwọn fámìlì rẹ àwọn lẹ́ni rẹ àkọ́kọ́ tó bá ti tì wọ́n dànù tó fi hàn pé ọ̀rọ̀ wọn kan òṣìṣẹ́ ń tọ́da wo àtàwọn pọ̀. O lè rẹ́ lómi ìsọdí mọ̀lẹ́bí ẹ̀ torí gbogbo bó tilẹ̀ wù kẹ́ rẹ́ pọ̀ tó ẹ padà pèsè débi pé àyè ti ṣe mọ̀lẹ́bí àwọn mọ̀lẹ́bí rẹ̀ kà wọ́n kú bọ́nù orí bá tú bọ́nù orí bá yọ tí wọ́n ní kó pín fáwọn èèyàn tí wọ́n bá ní kó pín fáwọn èèyàn wọ ẹni tí ó bá nínú mọ̀lẹ́bí rẹ̀ kọ́ ọ má fi dùn ẹni tó rè yí tọ́sí nínú mọ̀lẹ́bí rẹ má fi dùn mọ́kàndí ọjà sí pé gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ nìkan náà ló kù ẹ mọ̀ ń bẹ̀rù kọ́ má pè mí lólójú ṣáájú ṣé lọ́wọ́ túmọ̀ sí pé nǹkan mẹ́ẹ̀ẹ́dógún kọ́ ọ má fún mọ̀lẹ́bí rẹ lẹ́yọ̀ kan bẹ́ẹ̀ àbí méjì olójú tekin láwàá pè ọ́ nígbà tó bá kó gbogbo mẹ́ẹ̀ẹ́dógún fara ta onítorí kọ́ má pè ọ́ lólójú ṣáájú olójúṣe kí ńlá pè ọ nígbà tó kó gbogbo ẹ fara ta mọ̀lẹ́bí rẹ nítorí pé wọn ti jẹ mọ̀lẹ́bí rẹ ni wọn ti dáràn. anabi musa aleyhi salam wọn ni ẹ bá mi yan ẹ bá mi tẹ nìkan lámúgbálẹ́gbẹ̀ nínú àwọn mọ̀lẹ́bí mi ẹni tí mo sì ń fẹ́ kẹsì lámúgbálẹ́gbẹ̀ mi wọn náà ni Harun ọmọ ìyá mi ó túmọ̀ sí pé mọ̀lẹ́bí mi ni gbogbo wọn gbogbo wọn ni mo kàkún gbogbo wọn ni mo fẹ́ràn kọtako gbogbo eléyìí pé kọ fẹ́ràn ẹnìkan ju gbogbo wọn lọ kọ kẹ́nìkan kún ju gbogbo wọn lọ eléyìí kò sínú àléébù ẹ o ti mọ̀ pé bọ̀dá alágbájá lọ fẹ́ràn jù àwa yòókù tọ́ nítorí báwo yẹn wí ọmọ tá a bí gan a máa fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ. lẹ́yìn ọba léèwọ̀ bó wàá lẹ́gbọ́n rẹ̀ àtàbúrò rẹ̀ torí di eléyìí ẹ̀rí pa Ànábì Musa alayhi salam ọ̀nyà ya ọmọ ìyá mi kẹsẹ̀ ní ẹni tí ó jẹ amúgbálẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n gbà tí ó dáhùn ní ti Musa tọrọ ó dáhùn síbi tó yanilẹ́nu jù ní. olúwa ṣe haruna náà lánàbì ó ṣe níranṣẹ́ lẹ́ẹ̀kan náà ìdàhàbá bi àyà ti ìlà fìràwù ẹ̀yin méjèèjì ìníkẹ́ ẹ lọ jíṣẹ́ mi fún fìràwù haruna ò sí mbẹ́ o anabi musa ni ó padà jíṣẹ́ fún kó ti anabi ó ti ránṣẹ́ Allah tí a bá sí gbàgbọ́ tí haruna náà ní sọ pé wàá <laughs> mo ti kí ni abẹ́ẹ̀ tí ẹ̀ aa ah. tọ́jú pé ọ̀padà rán ànábì ọ̀padà rán màláìkà sí haruna tí wọ́n fi yé bẹ́ẹ̀ wọn náà ti dà ànábì torí rẹ fẹrẹrẹ fọmọ ìyá rẹ̀ bàbá rẹ màmá rẹ lọ́jọ́ bí wọn òun ní bàbá méjì bàbá rẹ bàbá ẹ kò ní màmá méjì màmá rẹ̀ màmá ẹ̀. wọ́n fẹ́ kọ́ dáa fún gbogbo aráyé àmọ́ bíi ti bọ́dà rẹ kọ́ èèyàn abú ni ọ́ èèyàn abú ni ọ́ tó bá rí ọ tí wọ́n bá sá fún eré èèyàn abú ọmọ lọ́dọ̀ ṣẹ̀tàn kò ní mà ti sá fún ṣẹ̀tàn nìgbàgbọ́. torí ẹ Allah azza wa jal wọ́n rán Musa àti Harun bí ayatina pẹ̀lú àwọn àpẹẹrẹ wa. وسلطان مبين àti agbára kan hàn ah àwọn àpẹẹrẹ àtagbára náà wọn náà làwọn àmì tó lọ ẹlẹ́dàá tó fi fún anabi musa aleyhi salam ní ìjọ tí olúwa ń ṣe anabi musa lánàbì olúwa ni wọn máa tilka bi yaminika ya musa ìwọ ni bẹ lọ́wọ́ ọ̀tún ń wá musa allah tó ti máa ń kó tó máa bìyàn léèrè ọ̀ọ́lẹ̀ hi àṣọ́àì ó ní à pọ̀pá mi nì pọ̀pá yẹn àtẹ̀wọ́kẹ́ wà àlẹ́ yìí ha màmá fara ti wà àhóṣù bí ha àlẹ́ àwọn ẹ̀ mo sì máa fi já ewé ko fáwọn ẹran mi wọ́n lè yẹ fi ha màá rìbọ̀ ọ̀kúrọ̀ mo tún láwọn àǹfààní mi ti máa ṣe fún mi aláwọ̀ bí léèrè kí lọ́ọ́ máa fi ṣe o ànábì musa ní sá sọ pé gbogbo àǹfààní rẹ̀ ni qala alqiha ya musa aláwọ̀ sọ́lẹ̀ wa musa fa alqa ànábì musa bá sọ́lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ olúwa kì í ti ẹni tí máa ń pàṣẹ táwọn aronú sáti tẹ̀lé ìrònú ló mú ṣètọ́nì tó lórí búdọ̀là. ha wa idh qulna lil malaikati isjudu li adama fasajadu. ìlà ìbí fàṣájàdù lẹ́sẹ̀kẹsẹ̀ ní gbogbo àwọn màláíkà ti forí kan ìlà ìbílísà àbá wàsítákùbàrà ìbílísì lọ́kọ̀ ó tún ṣe gbéraga ọ̀kẹ́ ànàmínà kàfìrí. fàlùkọ́ anabi musa alayhi salam bá tó kpọ̀kpọ̀ alẹ̀ fẹ́ ìdá hiya hayya tó ń tẹ̀sàá lọ́ba dèjò tí ń fà. tọ́ olú ẹlẹ́dàá wa ọsọ fáwọn ẹbí Musa alayhi salam wọn ni kò tún gbà mú tí ìbá ti ọlọ ní ń pààyàn láti pé gbá ètò òun à lẹ́nu kan bá sọ olúra á sọ pé tí wọ́n fẹ́ pa mí ní ìkà tòṣùgbọ́n ẹlẹ́dàá wa ni ẹlẹ́dàá wa ló mú pọ̀pá yí padà déjò ọ̀ wá ní sọ pé ẹ áfíríkà lè ṣe ní mi àwọn kan déjì olóṣù nípa ọpá tẹmí ní mú wò mú wò kọ́ gbà subahánàlá torí pé ó ti di ètò lódodo ó ti di ètò lódodo ètò yorùbá ń sọ pé ẹ̀rìn pọ̀ níjọba ètò níyà wọ́n sọ wọ́n rí sọ bọ̀t kìí ṣègbà tí ìjọba tó pé méjì mẹ́ta lọ́ba yẹn lẹ́rù o ejò ẹyọ kan ẹrù jẹjẹ gbogbo pé ẹ torí pé wọn rìn pọ̀ láti máa ń lù wọn pa ó lójú ejò náà tọkàn wa pa ń rọrùn báwọn pọ̀pọ̀ ẹ̀ dejò ọwọ́ sọ pé wọn ò kúkú pọ̀ jẹ́ ń gbá mú ọdún sànù nàbí musa fẹ́ bẹ̀rù olúwa ni má bẹ̀rù mú ọgbà mú ọba sì di pọ̀ pápá olúwa wa ni. وأدخل يدك في جيبك ما ورقك كبابيار أسك كبابيار أو باها ثم لفيون ẹni tí ó wò yóò múra olùwà ní àpẹẹrẹ méjì nù tá a fún ọ kó a máa mú lọ fún mú kó àtàwọn èèyàn rẹ̀ tàbí lọ pè wọn tẹsán Allah ìlà fìràwọn aràn sí fìràwọn fìràwọn kìí sopọ orúkọ oyè ni gbogbo ẹni tó bá ti jẹ ọba misra nígbà yẹn wọn máa ń pè wọn ní táwọn kan túmọ̀ sí fáráwò fìràwọn. àwọn faraahina wọn pọ̀. ṣùgbọ́n Fìràwọn àtàyè Musa òun ńlọ́jẹ́ gbajúmọ̀ jù láàrin àwọn fàráàrínà òun ló sorí ibójú tòró òun ló pera rẹ̀ lólúwa eléyìí tó ga jù fáwọn èèyàn ana rabbukumul a'la gbogbo ẹni tó bá ti joyè wọn ni fìràwọnà lágbájá tẹlomi bá ti jẹ fìràwọnà tàmẹdù fìràwọnà làkàṣègè fìràwọnà dóòlà fìràwọnà táwọn ń pèlè yìí ó bó kọ rẹ àbùkátò kọ rẹ gbogbo ẹni tuntun jẹ fìràwọnà lẹ́yìn fìràwọnà táyé musa ìnagijẹ lásán bánzá ní fáwọn ó nìkan ló bí ìgbà tí òsì ti rà ọ́ nàní. òun gangan ni asukọ́ ọ̀hún olórí ibú wọn. wà mẹ́lẹ̀ ìhì àtàwọn èèyàn rẹ̀ táwọn náà jẹ́ alágbẹ̀rù gbárí. fẹsẹ̀kìbárò gbogbo wọn sì gbéraga o wọn sì gbéraga sí Musa àti Haruna. عليهم السلام àti sí ní tá a fi ràn wọn wa kanu qawman 'alin wọ́n jẹ́ àwọn èèyàn onígbèraga bẹ́ẹ̀ ni gbogbo kèfèrí onígbèraga ni báwo wá lẹni tó bá jẹ́ abẹnugan fáwọn kèfèrí onígbèraga ńlá nínú àwọn olórí ibú tí wọ́n jọjọ́ ń gbèraga torí pé gbèraga ni máa mú kèfèrí jẹ́ kèfèrí ọ̀kan nu sábàbí kófór onígbéraga fi wàá rọra mi rẹra mi lẹ máa sin Allah ẹgbàgbé ẹ takabur ní máa mú kó ṣe kófór àwọn sì mà pé ẹni tó kùnà láti jẹ olùjọ́sìn fún Allah yóò sin tí Allah ò dá tí ẹ bá bà tọ́ tọ́kọ́ọ̀lù. أنؤمن لبشرين مثلنا وقومهما لنا عابدون وني هي táwa gba èèyàn abara méjì bíi tiwa gbọ́ jíjẹ́ abara àwọn aránṣẹ́ wọn ọjẹ́ nǹkan tó jẹ́ bàbàrà lọ́dọ̀ àwọn kèfèrí tó mú wọn má gbà wọn gbọ́. pépé ló wà bá ara yẹn bí mọ̀lẹ́kà lọ ẹ̀kọ́ rán ṣé àwọn abara méjì tí wọ́n dàbí tiwa lágbàgbọ́ tó sì jẹ́ pé àwọn èèyàn wọn àwọn ọmọ Ísírẹ́lì kan jẹ́ àwọn èèyàn wọn gbogbo wọn lẹ́rú wa ṣé ńgbà tí abara ọ̀bà tiẹ̀ tún jẹ́ ránṣẹ́ nínú ẹrú ló ti ẹ̀kọ́ wá <laughs> torí ẹ̀ gbogbo eléyìí ọjọ́ sábàbí tọ́parapọ̀ jọ tọ́parapọ̀ mú wọn mọ́gbàgbọ́. Musa fakadzabuhuma wọ́n pe Musa àti Harun alayhim assalam wọ́n pe wọn ló kúrọ̀ fakanu minal muhlakin ó mú wọn máa bẹ nínú àwọn ẹni tá a parun ìyẹn ni pé Fir'auna àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ àtàwọn gbogbo wọn tí wọn dìjọ jẹ́ kèfèrí àwọn náà ń bẹ náà ní ká parun àmọ́ kí la fi pa wọn rún a pa wọn rún pẹ̀lú kí wọn tẹrí sínú òkun olùwà tẹ wọn rí sínú òkun àárọ̀ aláwọ̀ lọ́rùn láti kẹ́ kú fi tẹ́ wa yẹn ikú ẹ̀sìn ikú ẹ̀sìn la fẹ́ fún wa olùwà mú kí gbogbo wọn tẹ̀lé sókun wọn rí kẹ́ Musa àtàwọn ọmọ ogun rẹ̀ àbáta àwọn èèyàn rẹ̀ àwọn ọmọ Israẹli wọ́n la òkun já ní rọrùn àwọn náà wá mórílé ọ̀nà táwọn Musa àtàwọn èèyàn rẹ̀ tọ̀já lérò pé báwo lọ́bọ́ sórí sínú àkí òde àwọn ti lè rọ́nà gbà tí ọwọ́ àbí kò dé gbà fáwọn àwọn làjá náà ni ọlọ́wọ́ ajẹ́ kí gbogbo wọn kó sókun. So láì jẹ́ pé nìkan sẹ́kù oríṣiríṣi ọ̀rọ̀ wọn sọ mẹ́rin wọn ní ẹ̀sìn èyí tí fìrà àwọn àgùn kò fẹ́ wò kún gbọ̀n rápẹ̀rẹ̀ kan ní pé kí ní yọ ọ̀dà wọn fẹ́ wò tó ṣùgbọ́n aláwọ̀ mú kí ẹ̀sìn abo kọ́ nyá lódìkejì yíyá tí ẹ̀sìn abo tọ́ nyá báyìí orí. ẹ̀sìn akọ́sífìrọ̀ àná wa ó wú pé ọ́ abọ́nu àbá <laughs> ikú nìyẹn ikú gbóná bọ́nà ti mórí wò kunu ìràwọ̀n náà wò kun ìwọ sọ pé òun ronú sí àbọ̀ fẹ́ kúkú gbóná ikú gbóná ní retí ẹ̀ tẹ́lẹ̀ o wọ́n tètè kúkú gbóná kótó gbogbo wọn kó sínú òkun pátá aláwọ apam nábì musa láti pé tí pọpọ ọwọ́ rẹ̀ tún fi ná òkun padà tẹ́lẹ̀ náà náà la ní kó fi ná tómi òkun fi pín sọ́nà méjìlá tí gbogbo ìsàlẹ̀ òkun gbẹ fúrúfúrú ẹ̀yà méjìlá làwọn ọmọ Ísírẹ́lì gbogbo ẹ̀yà kọ̀ọ̀kan ọ̀ǹtọ̀ kọ̀ọ̀kan nínú ọ̀nà ìkọ́mọ́sí sẹ́pàrìyàn dín àwọn tó máa ṣe ń di òkun pé ọ̀nà tí wàá lẹ́sẹ̀ gbà ẹ̀gbà tì yín kálukú ti lọ́nà tiẹ̀ àwọn ọ̀nà méjèèjì láì ní fìràwọn àtàwọn èèyàn tiẹ̀ náà rárí wọ̀ wọ́n ti wá wọ̀ tán pátá polongodo olùwàwá ní kánábì musa fi pọ̀pá rẹ̀ kó tó fi ná òkun òkun ọwọ́ àdìntọ́ pàdé mọ́ wọn tí kálukú wọn ti ṣe ti pọ́tẹ́ẹ̀lì tolu apá wọn àti nítorí fìràwọn náà ń jáde torí pé ànábì Musa sọ ṣégi ọ̀rọ̀ kò ti dá mi lójú báyìí pé wọ́n fi ráwọn àlàmọ̀tìbó rọ olórí ibú ni ọ́ à ìyẹn sọ bí eléyìí tí bàbá Fáráò ọ wà lọ à ànábì Musa ó mórí lọ́nà àti tó lọ́wọ́ ni kó mórí lé ní. tó ráwọn nàná jáde gbèjẹ́ iṣẹ́ ní àrọ́mùrọ́mù pẹ̀lú àwọn ọmọ ogun bẹ́ẹ̀ pé wọ́n pọ̀ kọjá àbíjà o pé A ah, òní lọ́jọ́ pé fún Musa yìí ó ti ń ṣe fún ọjọ́ ti pẹ́ òní ni ọgbà ẹni bá ní kí láàṣẹ láàṣẹ hàn ohun odidi Fáráò ní Musa ṣe bẹ́ẹ̀ pẹ̀lú lórí ibú ọ ti gbà kí ni kí ẹ dákun kí lànà fi Musa ọba tún pọ̀ lórí ibú ọwọ́ ara rẹ̀ olórí ibú náà ló lórí ibú yóò gbá àwọn náà gbọ́n wọn gbọ́n púpọ̀ fún yíká lọ gbọ́ngbà mi ẹgbọ́n tí yorùbá sọ wọ́n ló lórí ibú ti mara rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó pè ló lórí ibú tí ó ṣe kí ni tí ó da nǹkan rú ìní retí tìrọ̀nà mara rẹ̀ ló lórí ibú láṣẹ ṣùgbọ́n sálẹ́ni náà sálẹ́ni náà tí ó fọwọ́ pa ìdá tìrọ̀nà lójú tí ó wàá rò pé ó mú jẹ níjọ́ tí wọ́n á pè lórí kìkì ń jẹ́ lọ́wọ́ ni ó ti wá tójú ẹ̀fọn ọba yìí ẹ dàpọ̀ sẹ́yìn náà bá máa ń tọ́ ṣẹlẹ̀ ẹ̀yin náà rí i pé kò só kọ́tọ́ yẹ fìràwọ̀ nàdó lórí ibú náà lọ ní ìsìn wọ́n mú àwọn àmì wá fún ọ ó bi ànábì Musa lérò ó ní kí làwọn àpẹẹrẹ láti sọ ọmọ pàtàkì ni ọ sẹ́mi ah, irú àwọn aláwọ̀ alágbẹ̀rù kan ní wọ́n sọ̀rọ̀ jẹ́jẹ́ lọ́mọ sọ̀rọ̀ sọ̀rọ̀ pé kí lọ Jámánì kí á ló mú wa tọ́fẹ́ fi yé wa pé ah, ànábì mi àbá ànábì kí ló ń pè rẹ̀ wọ́n bá ń pọ̀pá nù ó dejò olúwa wa ṣe pé gbà tó dejò ejò wọn á mú orí lọ́nà bí sísúra ọ̀nà wà ebóluwa ni wọ́n pèrè olúwa tí wọ́n máa bẹ̀rù ejò ìrọ̀ ọ̀nà ńgbà tó rí péjọ ń bọ̀ gbà tó ọmọ wòran tó ọmọ wòran kọ́ abá mi anábì musa bá tún gbà mú tó o ti fi hàn pé ọ̀lẹ ni ojó ni ẹlẹ́kẹ̀ẹ́ wọn ni láyé eléyìí ló tún ní aládùnmùsà kọ ọba bíyà ó di funfun gbòò tìrọ̀nà ní tó fẹ́ fọ́ mi lójú mi aládùnmùsà tún bá wọn padà ó tún padà tí kò sí wa wọn wá pé ògbó àwọn èèyàn rẹ̀ ìránṣẹ́ sí ó ní wọ́n fún ìránṣẹ́ sí yín kóòlù ẹtì rọrọ rẹ̀ sí ó pín dání o àwọn ọmọ gbówó ọ̀pọ̀ nínú dán pa. kí aláṣẹ tìrú rẹ̀ hàn ní àkínní lọ́ba ti rí báwọn á pa àwọn àwọn àyíká rẹ̀ sínú. ṣèbọ́ pìdán mísírà làwa sí wa àbà àwọn àyà àti bàbá ó wa. so wọ́n kó wọn jáde gbogbo kálukú náà rú kòkò èyí tó gbégbá ó olórùka mórùka àwọn ló kọ pé à àwọn fẹ́ sọ fún Musa bó ti ṣe ma iṣẹ́ yìí ọba wa lórí ẹ̀ <laughs> wọ́n rò pé kù sáàbì alẹ́bí Musa nà iná làásì ń sọ fún ọ ẹnìkan lérí sí ọ ọlọgbà wọn náà wàá gbalé babaláwo lọ ọgbàdùn ọgbàdùn torí ṣètọ́ nìkan máa lágbára ṣètọ́ nìkan lọ ṣètọ́nì èyí tí wọ́n lọ bá kọ̀ lágbára tó ṣètọ́nì tí àwọn lọ bá lọ ṣètọ́nì táwọn ẹni tó lọ ṣe ń lérí sí ọ ṣètọ́nì táwọn tóun ń lò ọlágbára tó ṣètọ́nì ẹni tí wọ́n lọ bá lọ. yọba di kí wọ́n jẹ́ ọ torítorí àní kó o tó tẹ̀sìn rẹ gbogbo ogun rẹ níwájú pé wọ́n ń bẹ Allah gbogbo wọn jóná tó gùn tó gùn yìí àmọ́ gba pé imani rẹ imani tíwájú òsì náà tara ẹ dànù mọ̀nàfíkì tó anábì musa ọ̀rọ̀ kó pìdá lòna láti gbé e. tó gbọ́ jọjọ́ yìí wọ́n sọ pé ọ̀ musa nínú kọ́ da tọwọ́ rẹ lẹ́ àbí káwọ́ da tọwọ́ wa lẹ́ torí pé afẹ́ má gbà kótó pẹ́lẹ́yìn wọ́n ti sọ fún fìrà ọ̀nà tọ́ba ẹ̀kọ́ àlọ́ borí lónìí kí lẹ́sùn wa ǹjẹ́ ẹ bá borí ẹ̀ẹ́dọ̀kan nínú mọ́kọ́rọ́bì ẹ̀ẹ́dọ̀kan nínú àwọn tó súnmọ́ mi jù à ẹ mọ̀ fáwọn olórí ọwọ́ pé olórí jáde ìwọ náà wà ń bẹ́ẹ̀ nù ẹ̀ tọ́ba lọ́wọ́ ojoojúmọ́ lọ́wọ́ máa fọwọ́ ra kù pé olórí bọ̀ lọ́wọ́ ok, ẹni tí kọ̀ wá lè má rí lójúmọ́ kan kọ́. ẹni tí wọ́n bá dá ń kọ́? ẹni wọ́n jọ ń gbénu àfin rẹ̀ kọ́? àwọn amùsù àwọn ọ̀bùn àwọn òkùdán wọ́n á fi ń yé wọn pẹ́ dọ̀kan àwọn mínísítà orí wọ́n wù àbí òní wù yóò wù làwọn náà lérí fún kíra náà pé ó ti gbà ọmọ pé àwọn náà bá bọ́ tàbí nǹkan gidi wọn sọ fún anabi musa pé imma an tulqiya wa imma an nakuna nahnu al-mulqin nínú kọ́ sọ́tọ́wọ́ rẹ làbí kọ́ tẹ́pá aládàtọ̀wọ́ wa lẹ̀ ní nǹkan gidi pẹ̀lú tí ń ba anabi musa alayhi salam ṣùgbọ́n anabi musa sọ pé qala bal alqu sọ́nà èmi kí n kọ́kọ́ sọ tọwọ́ mi ẹni ká kọ́kọ́ da tọwọ́ yín lọ a ti sọ pé ẹ̀kọ́ ńlá lélẹ́yìn ẹ̀kọ́ ńlá lélẹ́yìn kí wọ́n àtẹnìkan tẹ́ bá jọ ń ṣe fanfa kan mẹ́jọ jẹ́ pé wọ́n lọ́kọ̀ọ́kọ́ máa sọ̀rọ̀ kápẹ́ ẹ̀ ń fi kùn lókun ẹ̀ ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pé kò dodo lè bá a hàn láàrin tí wọ́n sọ àti tó ń sọ ọ gbọ́dọ̀ kọ́kọ́ máa sọ̀rọ̀ torí tó bá kọ́ sọ̀rọ̀ gbogbo ní tó lóní tó rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ gbogbo ẹ̀ ló ti sọ so àti táǹpà dànù kò ní sọ̀rọ̀ fún un àmọ́ tó bá kó lọ kọ́kọ́ sọ̀rọ̀ gbogbo ń tọ́ka fún gbogbo ń tọ́jọ́ lójú tó bá ti sọ́dà lẹ̀ aba àti ti gbogbo ẹ̀wọ́ dànù yóò rọrùn fún ọ àti borí rẹ kò ní rọrùn fún torí ẹ kò jẹ́ kára rẹ ó balẹ̀ garagara mẹ́jọ dọ̀ ọ́ láàmú tó fi wá fira rẹ fún ọ̀tá rẹ mú ní rọrùn ẹ̀yin ní ká kọ́kọ́ da tọwọ́ yín lẹ̀ wọ́n dà á lẹ̀ gbogbo àwọn tó wà ń bẹ kọ́kọ́ ké yé eh, ògùn bẹ́ẹ̀ tó anabi musa náà fẹ́ bẹ̀rù kọlùnà la takhaf innaka antal a'la ìwọ lọgòrì wọn. sọ́ńtì ń bẹ lọ́wọ́ tún rẹ sílẹ̀ yóò gbé gbogbo tí wọ́n dá lẹ́mìí olúwa tún ti sọ́ńtì ọ̀sẹ̀lẹ̀ kó tó ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo balẹ̀ ọkàn la nàbì musa fi sọ tiẹ̀ lẹ̀ ó gbé gbogbo ẹ̀mí ráúráú àti oògùn àti ntòògùn dà gbogbo ẹ̀ ló gbẹ́nu àwọn òpin náà ṣe mẹ́ni wọn ṣe méjì gbogbo wọn ṣubú ni o wọn làwọn ti wá gba ọba Haruna àti Musa gbọ́dọ̀ kò sí ìbúyẹsí pé Musa ju àwọn lọ ẹni tí Musa sì gbé wá ìké ṣe dán torí tó bá jẹ́ dán ní gbogbo Mísírà yìí kò sí idán tó ju eléyìí lọ ẹnìkan ò lè má tó wa dípò pé ọmọ ju wa lọ eléyìí èsì idán bẹ́ẹ̀ ni tí ẹ máa ti ródòdó kí lọ fẹ́ pẹ́ lórí àríyànjiyàn sí àfi tàwọn èèyàn ayé wọn ródòdó wọn tún máa jiyàn wọn ródòdó wọn tún takú wọn lé pé níta bá àwọn bàbá wa lórí ẹ àwọn bàbá wa náà máa kéwú bàbá rẹ ọ̀dà nǹkan kan mà orí ìsìn náà bàbá rẹ kú ọyẹ kó máa tọrọ àforíjì fóònù yẹtẹ pé kí wọn náà takú wọn lé lórí ìsìnà bàbá rẹ wà pèjúwe táwọn òkùdá òkùdá ni wọn ìgbà tán rí òdodo wọn ò wọn ò jókòó kàdí rọ òdodo ni wọn dì mú lẹ́sẹ̀kẹsẹ̀ eléyìí àfẹrẹ àwọn àlẹnu bẹ ẹ níbo bẹ tó ń bẹ ń kalẹ̀ ok ẹ ti dé te pé ń tẹ́ ṣe nu màá gbé ọwọ́ yín ọ̀tún àtẹ̀sí òsì ní pàṣípààrọ̀ màá sì kàn yín mára àwọn agi ìjẹ̀bí inú lágbélébù ẹ wà á mọta ló le jù níyà gbèmí ni bí Musa ni wọ́n ní à á lè fún ọ lọ́lá lórí òdodo tó wá bá wa òdodo jù ọ lọ dáńtọ́ ọba fẹ́ dá lẹ́jọ́ ayé yìí lọ́ọ́ máa ee tìrọ̀ àwọn àti ti ṣubú dàbí. <laughs> Allahu akbar àwọn òkúta tó ń wá lẹ́sẹ̀kẹsẹ̀ kàkà kó ní fìràwọn òsì kọ́mẹ́sì sí wọn lọ́sẹ̀ kó ti ṣe lérí kó ní o gbàgbọ́ kó ti ṣe tán kò gbàgbọ́ o ǹjẹ́ ló tún sọ fún àwọn ọ̀sùnkà bá lápẹ̀rẹ̀ mí mú wa. àwọn àmì ẹ̀kẹta tún dé ẹ̀kẹrin ún ẹ̀kẹfà títí dórí ẹ̀kẹsán méje tó kún méjì ó kún ti pọ̀pọ̀ àtọwọ́ rẹ̀ nínú àwọn àmì nípolówó ẹlẹ́dàá ọ̀dẹ iná orí sí wọn yẹn bá họ orí bá ó bu jáde ní yàmàkà gbogbo ẹ̀ tó ń dà wọ́n láàmú wọn mú sábà dáa dolú ààrẹ kọ́ bá wọn mú kó ẹ̀yin òun ní tẹ́ ẹ lè ṣe sí i olúwa sani ẹgbàgbọ́ yìí náà lẹ́tún ní kọ́ba yín pè tí Allah ọba tó ti mú kó o pé àti ẹ̀sẹ̀ bíi wá tó ní nǹkan mi tí tó fi pé mẹ́sàn-án ẹ dákun lẹ́yìn gbogbo eléyìí tó lórí ire ń fira wọn ó sì tún lọ wọn gbàgbọ́ tó lórí ire lélẹ́ àbó lórí ibú ọlọ́tí yé mi kó lórí ibú ni wọ́n fira wọn kì í ti pọ́ sọ o pọ̀tàtẹ̀ ránṣẹ́ o iwájú ẹ̀ sọ̀kò ó ti wá yé mi báyìí kó olórí bú ni wọ́n fìrà wọn. olórí ibú ti mọ ara rẹ̀ ṣùgbọ́n ìrètí ẹni tó pè lólórí ibú ni kí nǹkan dàrú. báyìí lọ pàṣẹ gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè wa tí mo ti ń pàṣẹ táwọn ọmọ ogun jáde a ah, òun fi hàn Musa pé ó kéré sí nàmbọ̀. anabi musa náà alayhi salam kò sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu rẹ̀ nítorí akọkọ wí náà ló wí bá a bá yọpin lójú àfihàn ojú ni àìpé olórí ibú lólórí ibú kò ní jẹ́ ọmọ ńgbà mí kó iṣẹ́ orí ibú lòun ṣe kó jáwọ́ ń bẹ̀ kìí bínú lọ́yẹ kó bíjọ dákun ìdí abájọ tó ń fi lórí ibú ẹ̀yin náà rí ni kí ni wàá ṣe tí ń fi jó lóríire kẹ́ ẹ gbà mí gbà tí tó lu àfihàn mi lọ́ba tán kò bí jà àmọ́ gbéraga ńkọ́ kò ní jẹ́ àwọn onígbéraga kì í gba òdodo láì sọ pé sábà fi kèfèrí àwọn kèfèrí nìgbéraga torí bíbẹ́ wá lóògùn orí fífọ́ wọ́n lẹ́nu rẹ̀ ń rùn ọ̀wá ń bínú dípò kọ́ lọ́jà kọ́ra búrọ́ọ̀ṣì fọyín àtọ́sẹ́ tí wọ́n fi gbónú kọ́ ọ̀fọ̀ ẹnu rẹ kọ́ mọ́ ẹ dákun ẹ bá ń yẹ̀wò tí sùn rùn wà ń bínú ó pè mí lẹ́lẹ́nu rúnrùn ẹnu rí òórùn wọn ní rùn wọn lọ lórí ibú ni ọ wọn náà ní ìsìn ọba gbé lórí òṣùwọ̀n orí kan òbúrú tó tiẹ̀ ó sì bínú akramakumullah bó ti ṣe wá jáde sí anabi musa anabi musa ló síwájú bíi ti sìn kọ́ bàtọ̀ ń sá àsálà fẹ́mi ẹ òní ní kọ́tò síwájú ọ̀tá òkú síwájú bàtọ̀ ń bá ń sá àsálà fẹ́mi ẹ wọ́n ló síwájú. Nábì Musa ń lọ pẹ̀lú àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn ọmọ Israẹl wọ́n gbàgbọ́ tíráwọn náà ń bọ̀ pẹ̀lú àwọn ọmọ ogun tí wọ́n pọ̀ bọ̀ àyà kọ̀ wá ń rán wọn wọ́n lọ bó ń jíṣẹ́ àti Musa àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ òun gangan lọ́fẹ̀ẹ́ ti da rẹ̀ pa nẹ́bì Musa ẹ̀hún pé nǹkan tójú ẹ̀ nítorí mú kí odidi bàbá Fáráò olórí ibú kọjá pé ló síwájú àwọn ọmọ ogun ah, nǹkan tójú ẹ̀ kọ̀mọ́ kó ń lọ parun àríma ni ó rí ibùsùn rẹ̀ àríma lórí ilé rẹ̀ àríma lórí ìjọba rẹ̀ ń jọ wọn lọ wọn lọ anabi musa náà sì lọ pẹ̀lú àwọn ọmọlẹ́yìn anabi musa ò mí kan kò fòyà torí pé irú ìbàlẹ̀ ọkàn tí máa bẹ fáwọn anabi Allah ọlọ́gà jù torí pé àwọn ama látọ̀dọ̀ Allah ń tàwọ̀ olúwa ń fi wọn lọ́kàn balẹ̀ lọ́nà tọ́kàn tí wọ́n lè balẹ̀ tó ó ń kó wọn lọ kò bójú ẹ̀yìn ìwájú tó lóra kọ́ máa lọ náà ní lọ àwọn jàmá ńkọ́ àwọn tá ń wẹ̀yìn ni gba wẹ̀yìn wọn arífẹ́ra wọn nàpọ̀ ní ń bọ́ lọ́ọ̀kan o ẹ wọ àwọn ọmọ ogun ti tó ẹ ẹ jàmá ya Musa inna lamudarakun wa Musa fẹ́ra wọn wa ẹ fọ pé <laughs> irú nǹkan yẹn ó máa ó máa ó máa ó máa ń dá ìjayà sílẹ̀ fẹ́ni tí wọ́n bẹ̀rù tẹ́lẹ̀ ìyá musa afi ọlọ́ọ̀bùra pé fìràwọn ọba wa ètò wa jẹ́ nǹkan ìyàlẹ́nu jù fáwọn ẹni tí wọ́n mi kàn ó ní kí fìràwọn náà lè wá bọ̀ ó sì mú ní tí ì pa wá lọ́wọ́ musa dojúkọ òkun ṣé bó láti lọ torí pé odò ṣe rọ́ọ̀lù tí rọ́ọ̀nù ṣe dúró dè bàbá rọ́ọ̀lù òkun ikú bàbá dúró dè fíráúnà ikú kò sí akú arápánú àwọn méjèèjì akú yányá ni fíráúnà ọ̀pọ̀ ọ̀tá ni òkun náà ọ̀pọ̀ ọ̀tá ni ṣé kọ̀sọ́nà mi tí Musa lè gbà ní lẹ́nu àwọn ẹni tí ẹ̀rù ń bà okun àmọ́ tó dàbí kekeke kéékèèké àwọn akéré máa bú odò river Niger rìbá Benue river kínní tọba débi tí omi wà nù wà náà ẹ̀rọ ọ̀pọ̀ ó tún máa fèrè pé ṣé rìbá lélẹ́yìn ni àbí ocean ó tún ní ní sea bẹ́ẹ̀ ni ẹ̀ débi táwọn odò ń pọ̀ sí ni tómi pọ̀ sí bá débi tí Niger yìí pọ̀ sí ọ máa fèrè lọ́dọ̀ ẹ̀ tẹ́ bá ti wà pé ṣé ocean ni. àbí báwo bẹ́ẹ̀ ni river benue tó bá débi tómi rẹ̀ pọ̀ sí river nile níbi tó pọ̀ sí èèyàn máa béèrè pé sí òkun lélẹ́yìí kátó wá pé ọ wá rí òkun gangan bẹ́ẹ̀ dọ́rùn rí ìsádára fárí èyí náà ti rí rí nínú documentaries bí omi òkun ti ṣe máa ṣe bó ti ṣe jẹ́ alágbálúgbò omi. akramakumullah òkun wàhálà nẹ́bí Musa dojú kọ. nẹ́bí Musa ti sọ fún wa pé inna ma'iya rabbi sayahdi tìrọ̀nà lè bá wa ọjọ́ bẹ́ẹ̀ ló ti sin mi dájúdájú olúwa mi ń bẹ pẹ̀lú mi yọ ọkọ̀ nà màmí àwọn mùnàfíkì àdínì ibi tá a ti yọjú nù kólú àríwá yà tètè fọ̀nà mọ́ ni torí ìtawà wà nù rẹ̀ yìí kò ṣeé kó kò ṣeé farada o wọ́n kú o àfẹ́ kú náà la fi tẹ̀lé o <laughs> tọ́ ẹlẹ́bi musa sọ jù bá lọ olúwa mi bẹ pẹ̀lú mi ọkọ̀ nàmọ́ lóòótọ́ ọ̀dánà ni musa dé sí òkun sẹ́rẹ́ tó bá já síwájú nínú àwọn àròyìn wọn tí ò gbọdọ̀ yà wọn òní kí wọ́n ní ìpinnu tó nípa ìpinnu tó nípa ẹ̀mọ́ ẹ̀ gbọ́dọ̀ máa gbọ́ wọ́n ní wọ́n pé àwọn ọmọlẹ́yìn ni tẹ́ẹ̀ máa gbọ́ wọ́n ní wọ́n pé wọn ní tó ṣe wọ́n ó ṣe yín ẹ̀yin náà padà sí náà torí pé àwọn ọ̀fẹ́ ti ọpọlọ yín kúrò nídìí tí olúwa fi ràn yín tẹ̀bá jànàbì tẹ̀bá jẹ̀rànṣẹ́ wọ́n fẹ́ ti ọpọlọ yín kúrò nídìí tó yẹ tọ́tọ́ tó yẹ yín fi mọ̀ yín tẹ̀bá jẹ́ aṣíwájú tí èsì ànábì tí èsì ránṣẹ́ ibi tí wọ́n ti ń kùn tí wọ́n ti ń kùn ewele lè sọ ewele lè sọ ewele ẹ kàrí ti gbogbo nǹkan dàrú mọ́ yín lọ́wọ́ ni torí ẹ̀ anabi musa kókó ń gbọ́ njẹ́ nìkan sọ ma o olúwa mi bẹ pẹ̀lú mi yọ fọ́nà ma ó dé etí òkú olúwa ẹlẹ́dàá wa ni wà musa pọ̀pọ̀ ọwọ́ rẹ̀ ti ná òkú sẹ́ẹ̀ máa ń wá rúpọ̀ pàǹláyé ẹ̀ lè rí igi lẹ́jọ́ bí o ẹ̀yà agi. E ó lè jẹ́ yàgì àmọ́ pípọ̀ páyì yóò sì tẹ́tí pọ̀pọ̀ ànábì Musa ń ṣe sànábì Musa nìwọ. àwa wí tán láwọn orílẹ̀-èdè ibì kan àwọn kan wá ń kọ́ káàkiri pé àwọn ní pọ̀pọ̀ ànábì Musa lọ́dọ̀. Ah, bí wọn náà bá tó pọ́n bọ́ gbẹ́jì kan pẹ̀lú pọ́n bọ́ gbẹ́pọ̀pá kan pẹ̀lú bí ayín àbí bí ìrókò àwọn amúbíká. bóyá ò lè dárìn má dáadáa wọ́n fi ṣe agbẹjọ́rò mọ́jà aṣubú àwọn àni onírú pọ̀pọ̀ ànábì Musa á ah, irọ́ ti tà báyẹn irọ́ ti tà báyẹn pọ̀pọ̀ ànábì Musa bá wò á ah, ńgbà tí pọ̀pọ̀ ànábì Musa dání Musa wá lọ wọn á ní àwọn onípọ̀pọ̀ anábì musa di oríjìnà àbókù ìdánìọ wọn tan rẹ dánù gbogbo musa tún ti wá fẹ́ pọ̀ wọ́n dúpílíkéètì ẹ̀ ẹ̀rí láwọn orílẹ̀ kan àwọn kan náà ní musa ń bẹ lọ́dọ̀ àwọn. nígbà tá wọ́n mú wa wo àwọn àyè tán àyè tán àyè tán wọ́n mú wa bí àwọn àfin àwọn ọba dawlatul Uthmaniyya wọ́n mú wa wo yàrá kan wọ́n ní kálukú kọ ọkọ mọfà ń ṣe tirẹ̀ ya fọ́tò kankan bí o yàrá wà ń bẹ tí wọ́n gbọ́dọ̀ yẹ wọ́n kà fi pọpá kan wọ́n gbé sínú gíláàsì kan tó wọ́n wọ́n ní pọpá anabi musa ọgá pọ ẹ̀yìn ló dé sàlẹ́bí musa gbé fa gba tó kù tó gbé pọ̀pọ̀ ànábì musa gbé wá sí tọ́kì fa àwọn ọ̀rọ̀ burú wọ́n tún wá gbé láàrin kánú gíláàsì wọ́n já sọ funfun tọ́ wọ́n ńlá ní ànábì Yusuf nìyẹn bàbá kan tá a jọ lọ bàbá wa kọ́wọ́ tọ́ mi kékeré wo lára ní eléyìí àti tó lára ní ìgbà tó dá sí tó lọ akọ rẹ fún ó tún tó tójú tó lọ ẹwà dúró gbàdá náà bí yóò ti lọ torí ẹ àwọn ọ̀rọ̀ burúkú burúkú èyí ti nàìjíríà nìkan lọ wà àwọn ti parọ́ pọ̀ láyé eléyìí gan ìjọba lẹ́bù ni wọ́n ti ń parọ́ torí ìjọba wọn ló kó gbogbo ẹ̀ sínú kíláàsì báwọn wọ́n tún fi ìdá kan hàn wá pé dà nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam kó burú torí ìjọ eléyìí báyìí gbogbo eléyìí ó fi hàn pé irọ́ ọ̀tà gbogbo ẹni tó bá ti rí irọ́ tó bá gbọ́rọ́ ó ti máa ń rọ́ òdodo tẹ́ ẹ rí kì í ń takò ní ọmọ kó dodo yìí tòṣùgbọ́n ó lè máa fi dáàbò bóúnjẹ rẹ̀ pé ẹ má gbóúnjẹ lẹ́nu o ṣùgbọ́n kò ní sọ bẹ́ẹ̀ àwọn olóyè ní ọ̀dà báyìí olú ẹlẹ́dàá wọn oníkànnàbí Musa alayhi salam kó wọn fi pọ̀pọ̀ àwọn ná òkun òkun pín sọ́nà méjìlá torí pé ìsìnà àṣàrà ṣé bọ́pọ́n ń làwọn ọmọ Israẹl àwọn ìran méjìlá ni wọn wọ́n máa sùn ẹ́ rí i pé ńgbà tí wọ́n kígbe káwọn wó mi tolúwa ní ká nàbí musa fi kọ̀ọ̀kọ́ rẹ̀ náà pátá ojúsùn omi méjìlá lọ́jà rí torí kí wàá lọ́ọ́ mẹ́sẹ̀lẹ̀ eléyìí náà òkun pín sọ́nà méjìlá wọ́n ti tọ́ àwọn làjá kótó wá di pé Fíráúnà ikú tó yẹ gan lolúwa fi pa ikú ẹ̀ ṣé wọ́n ń pera rẹ lolúwa ṣé olúwa máa kú wọ́n ń pera rẹ lolúwa olúwa máa tẹ̀lé wọ́n ń pera rẹ lolúwa ọwọ́ kú yàkàtà yàkàtà sókun olúwa wá ní kó mi òkun kó tì ọ́ jáde ọwọ́ wà létí bèbí òkun kó lè bá àjápẹ̀rẹ̀ àtàmì fún gbogbo ẹni tí òun náà bá fẹ́ yàyàkuyà wípé ikú kíkú nípa àwọn alágídí. tó máa sọ fún fìràwọn náà pé bó ṣe kú ni yóò jìyàn torí rẹ̀ kò sẹ́ni tí olúwa ẹlẹ́dàá wò lè mú kò sí ẹni tó lu ẹlẹ́dàá wa tí ó lè rámú àfitásìkò àti rámú ọ̀bá tó àfitásìkò yọ rámú ọ̀bá torí ẹ ọ̀dọ̀ wa wa o kátàrà tàwọn anábì ọlọ́ọ̀yì káfí kọ́gbọ́n olùwàní wa laqad atayna Musa al-kitaba la'allahum yahtadun olùwàní wa dájú àti fún anábì Musa ní tíra kan tíra yìí tíra tẹ mànáà ní at nítorí kí wọ́n lè bá a mànà nítorí pé lẹ́yìn ìgbà tó lu alá wọn tán wọ́n bùkátà ti máa kí ni àwọn ìlànà táwọn fi máa ṣẹ̀sì kí lólu afẹ́ wọn máa ṣe kí ló sì kọ̀ fún wọn láti ṣe ànábì Musa fi lọ bá Olúwa sọ̀rọ̀ fún ọgbọ̀njọ́ kó lu ọ pé àwọn ọjọ́ náà tó sọ ọjọ́. ibẹ̀ lọ́lọ́wọ́ ti fún anabi musa ní atawura ẹ mọ̀ pé ibi tí anabi musa ti lọ gba tawura ta yìí náà ni ti fún ròyìn pé sáàmì ríyò ó ti fi àwọn èèyàn rẹ lọ́nà lẹ́yìn rẹ o ó ti fi àwọn wúrà àti sadaka eléyìí ń bẹ lọ́dọ̀ rẹ̀ tọ́jẹ́ ti àwọn obìnrin inú yín tí wọ́n dájọ́ ó ti fi rọ èrè ògèdèǹgbè màálù ó sì pè wọ́n pé olúwa wọn nìkan máa wá sìn lẹ́yìn Allah torí tó bá ti tó bá ti fọwọ́ gbá ògèdèǹgbè yóò dùn ni bọ́ọ̀ ni máa dé Musa kọ̀ láti fi hàn yín látọjọ́ tó ti pẹ́ ìgbà tí Allah wa sàlàyé fún Musa pé tọ̀ sàmìrì. ó fi ti àwọn èèyàn rẹ lọ́nà ọ̀nàbì musa gbọ́ ọba lọ́kànjẹ́ ọ̀sà gba wàhálà àtọ̀wúrọ̀ àtàwá bàtà nàbì musa wá dé tó bá wọn lórí bólú wá ti ṣe fún ròyìn eléyìí wá jọ lójú ọba lọ́kànjẹ́ púpọ̀ púpọ̀ ó ti torí rẹ̀ ọsọ wàhálà àmàlẹ̀ ọsọ wàhálà àmì ọsọ wàhálà àmì ọsọ ọnù kọ̀ọ̀kọ́ o ọsọ wà lánàá ṣùgbọ́n kọ̀kọ̀ kí ló dé tó fi jẹ́ pé ńgbà tó lù wá ń sọ fún un kọjá nǹkan tó kala tó ìgbà tó rí wọn tẹ̀síkà nàbì sallallahu alaihi wasallam sọ pé laysa al-khabaru ìròyìn kò tó àfojúbà náà lọ́ọ́ fàlà Ibrahim alaihi salam ló fi sọ wípé ìwọ ló fi hàn mí báwo ló ti ṣe jí òkú kólú àwọn tó fà pẹ́rẹ́ hàn iná sì ni ẹni tó kọjá gbà lù kan lọ́ba pé gbogbo òlu ti dáhóró gbogbo ara àbẹ́ ti kú wọ́n fi sọ pé anna yuhyi hadhihi Allahu ba'da mawtiha báwo lolú ó ṣe jí gbogbo àwọn eléyìí lẹ́yìn ikú wọn Olúwa wa pa fún ọgọ́rùn ọdún ọwọ́ apàdà jí àpẹẹrẹ bá ṣe jókòó ló ti nígbà tí ọlọ́ọ̀mà àfihàn ọba ẹni ìwọ sínú ẹni tó pọ̀ màmá torí di eléyìí ìròyìn ọ̀tá fojúbà iná ni tó ṣẹlẹ̀ sanabi Musa aleyhi sẹlẹm kìí ṣe kíkọ gba Allah ọgbọ ó ń gá lọ gẹ́ni tó gba Allah ọgbọ láyé rẹ̀ ṣùgbọ́n gbà tó rí pé a ó ṣe ṣẹlẹ̀ ní wọ́n sáàmì rí yòó wọ́n lọ́ọ́ bá tí wọ́n jẹ́ tó tó sí wọn lọ́nà sọ eléyìí túmọ̀ sí wípé anabi musa alayhi salam òjíṣẹ́ lájẹ pé àwọn púpọ̀ nínú ọmọ israẹli ni wọ́n ti gbàgbọ́ àwọn ẹni tí ò gbàgbọ́ àwọn náà pọ̀ ṣùgbọ́n ẹni tó gbàgbọ́ pọ̀ àlàyé eléyìí wá náà bí sànàbọ muhammed sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n ṣàfihàn àwọn àlùmọ fún anabi wa sallallahu alayhi wa wọ́n ní mo rán anabi kan èèyàn mẹ́ta sí mẹ́wàá làwọn tó tẹ̀lé mọ̀rán nàbí mi èèyàn méjì tẹ̀lé mọ̀rán nàbí kan ẹnìkan kò tí ẹ̀ tẹ̀lé mọ̀ wá wọ̀ kan ìwọ̀n bá ara àwọn èèyàn tán lọ bí báà mo ti àti kọ́kọ́ rò pé àwọn èèyàn mi ní wọ́n sọ pé ara Musa wọ̀ kọ́ ọ̀mọ̀ ànábì Musa ni àtàwọn èèyàn rẹ̀ ó túmọ̀ sí pé anabi musa ló lọ́mọ lẹ́yìn tí kejì anabi wa muhammed sallallahu alayhi wa sallam torí di eléyìí anabi ńlá nínú àwọn anabi ńlá la anabi musa wa sẹ́mi kọ́kàn lọ́jọ́ nínú àwọn márùn sáǹkó ni ulul azmi minar rusul àwọn onípinnu ọkàn tó dópin nínú àwọn anabi àwọn ẹni tá a pè lánàbì Nuh alayhi salam anabi ibrahim alayhi salam. النبي موسى عليه السلام النبي عيسى عليه السلام النبي محمد صلى الله عليه وآله وسلم àwọn márùn ẹsọ pé náà márùn àwọn èèyàn gadọgba àwọn méjì ni wọn tún gadu àwọn mẹ́ta yòókù lọ àwọn náà lànàbí ibrahim àti ànàbí muhammed sallallahu alayhi wa alihi wa sallam. إبراهيم خليل الرحمن النبي محمد صلى الله عليه وآله وسلم خليل الرحمن لا يعني عمل جدي النبي محمد صلى الله عليه وسلم سبقى النبي إبراهيم هذا هو النبي وآله للواسي نقوله له لما لينه وانا توتي بابو النبي سينان سنتنا رالي دان أنا سيدو waladi adama yawmal qiyamati wala fakhr nílá síwájú gbogbo ọmọ adam lọ́sọ̀ pé ndàl qiyama kéèké ti fàájú anabi wa muhammad sallallahu alayhi wa sallam abẹ́ allah kó tún imáni wa dùn kó tún bàbá wa fún imáni wa lágbára kó mú wa dúró ṣinṣin lórí ìgbàgbọ́ wa kó lọ ẹlẹ́dàá kó má pa dàtà ìdá subhanaka allahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك من طبعا نجيب واجعل لي واجعل لي وزيرا من أهلي هارون أخ بل جاءنا آية، أنا سوامي واجعل لي وزيرا من أهلي ìwọlúwa ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ kan fún mi nínú àwọn aráalé mi Haruna akhi Harun tọjọ màyà mi Ànábì Musa ń tọrọ ipe kí amúgbálẹ́gbẹ̀ẹ́ kan wà fáwọn nínú àwọn aráalé àwọn ó sì jẹ́ Harun Harun tọjọ màyà mi bí àyà ti ṣe wà náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك